ẹ̀ṣẹ̀ di méjì lọ́rùn Sunday ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n tún ká ìbọn mọ́ ọ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti mú ọ̀gbẹ́ni Sunday ẹni ọdún mẹ́tàlélógún kan tí wọ́n ká ìbọn ìléwọ́ kékeré mọ́ lọ́wọ́ wọ́n láwọn ń ṣèwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ ni káwọn lè fọwọ́ òfin mú un pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkùnkùn kí wọ́n lè fi mú dọ́rin aláròye gbọ́ pé ọjọ́ àbámẹ́ta sátidé ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2023 tó kọjá yìí lọ́wọ́ pálábá rẹ̀ ségi lásìkò tóun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ lọ digunja àwọn olùgbé agbègbè kan nílùú èkó lólè àwọn èèyàn agbègbè náà ni wọ́n mú un tí àwọn yòókù rẹ̀ sì sá lọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 tó kọjá yìí sọ pé sunday ló ṣáájú ikọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn kan lọ sádùúgbò kan nílùú èkó láti lọ gbẹ̀san ikú ọmọ ẹgbẹ́ wọn táwọn alátakò wọn padànù láìpẹ́ yìí ṣùgbọ́n gbàrà tí wọ́n dé àdúgbò tí wọ́n gbàgbọ́ pé ibẹ̀ làwọn alátakò wọn ń gbé làwọn olùgbé agbègbè ọ̀hún ti dojú ìjà kọ wọn gidigidi nígbà táwọn ọmọ ẹ̀yìn Sunday sì rí i pé omi fẹ́ pọ̀ ju ọkà lọ ni wọ́n bá fi Sunday nìkan sílẹ̀ lẹ́nu ìjà ọ̀hún àwọn sá lọ bámúbámú nígbẹ̀yìn apá àwọn ará àdúgbò náà ká Sunday wọ́n mú wọ́n bá ìbọn ìléwọ́ kékeré kan lọ́wọ́ ẹ̀ èyí ló mú kí wọ́n fi ìyà bátànì sí i lára kó tó di pé wọ́n fà á lé ọlọ́pàá agbègbè náà lọ́wọ́ alūkkóró ní ìwádìí rẹpẹtẹ ń lọ lọ́wọ́ báyìí láti lè rí àwọn ọ̀rẹ́ Sunday mú àti pé ọ̀dọ̀ àwọn ni Sunday wà tó fi jẹ́wọ́ pé lóòótọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tó máa ń fìgbà gbogbo dààmú àwọn olùgbé ìlú Èkó lòun àti pé ẹ̀san ọmọ ẹgbẹ́ àwọn kan táwọn alátakò pa làwọn wá gbà kó tó di pé ọwọ́ tẹ òun yìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìbọn ìléwọ́ tí wọ́n bá lọ́wọ́ òun yìí jẹ́ èyí táwọn máa ń lò láti kógun ja àwọn aráàlú alūkkóró ní láìpẹ́ làwọn máa parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ táwọn sì máa fojú gbogbo ẹni tọ́wọ́ bá tẹ̀ lórí ọ̀rọ̀ yìí bá ilé ẹjọ́ Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.